òbí ń bẹ. Àwọn Yorùbá ẹ̀ṣẹ̀ lágbà ààtò bí ẹ̀mọ́. Nígbà tí kò mú jùlọ yóò kò sábà ìfẹ́ yóò wá ní òbí lẹ́rọ. Torí ìjọba ìjọba bàbá wá ìfẹ́ kí ìsáwò tó dé o. Kẹ́ ẹ tó pẹ̀ fúlámù rẹ̀ wù ìsáwò náà kọ́kọ́ dáyé. Ìlànà tí Adáwọ̀ yó, ìlànà tí ìwọ̀n wù dé. Wọ́n lọ tí ò wọ́n lọ tí ò mọ ní one thousand years lórí ọlọ́run tí wọn ò fi ẹ̀ka ẹni ilẹ̀ tí ó bá ti ń sí kù sí méjì ló pín sí o tí ó bá ìjókòó àwọn mùsùlùmí ìyẹn ń ilẹ̀ wọ́n ó fi ilẹ̀ tí ìwé padà wọ́n gbọ́dọ̀ ṣùgbọ́n tó bá tí òun ìṣètò rí alẹ́tọ́ àti tí wọ́n tó dé wọ́n lè tí wọ́n lè fún wọn lọ́wọ́ nítorí pé mùsùlùmí ní fúrúmà

ojú ìròyìn ojú ìròyìn nígbà ọ̀nà ọdún kù wọ́n pátọ́ ìgbà tí owó sì kù gbogbo ọ̀pọ̀ ìwọ̀n ó ní àwọn olóògbé òkú tí ń tọ àwọn egun tó bá bẹ̀ sínú àpò ọ̀sẹ̀ tó gbàdúrà aládùúgbò pé ńlọ ọjà nù ni ńlọ ọ̀tà ní ọdún nù jọ́nà ọwá ìlú lọ sí fọ́nà ọwá jẹ́ pé jẹ́ bí ìyàlọ́nà sàárè ni pé kí ló tó fi bu ẹ̀sìn wa ọwọ́ lọ́rọ̀ ọmọ náà ẹ̀rù tọ́mọ lọ́nà. àwọn amòfòròmí dàbàjẹ́ ń tẹ́ra wọn láàfáà ilẹ̀ òjì àdídẹ́. Ilé wọn lọ pé, ìjẹ́ tí wọ́n ti dá yóò kú mo ṣe lè lè bàdẹ̀ káfíńtì ẹ̀mí wájá tó ni o kò sí ta àkàlẹ̀ fún lé yín ẹ̀rọ bàbá yìí làwọn mú tí ó mẹ́ta torí tí àdìjẹ̀mú àwọn yarí pé òun fẹ́ máa ń mú ẹ̀rọ òfin tí ọ̀bá lè gùn ẹ̀ lọ́nà bí wá tí wá ti rí bàbá lásán kí ire àti ilé ìdìbò fún jẹ́ tí wá ti mọ̀ tàrí ẹ̀ lọ́wọ́ kọ́ ẹ̀ ìfẹ̀dá kò rí àdíbà nìyà wọ́n sì wù yóò sí ìfọ̀ yóò fún ká ṣáàtì ní ọwọ́ wájú wájú ìta sáwọn òdì kò wọ́n fún akọ́tẹ́lẹ̀ àti ọmọ bí tó tẹ́gbà rẹ̀ èyí tẹ́lẹ̀ rẹ̀ lọ́gbọ́n kù lọ nígbà dàgbò yìí tẹ́kọ̀ kù yí wájú ìta yẹ̀ sí bòdì Ah, ọlọ́run àwọn àfáàrùn tí lọ bẹ̀rẹ̀ àkọlù ká fún ẹni tí bàbá ẹ̀kú gbọ́dọ̀ lọ ọ̀gá àwọn ti pẹ̀yẹ̀dà wọ́n sì borí òkú wọ́n pẹ̀sẹ̀ wọ́n borí ẹ̀kọ́dù àfáàkọ́ wọ́n sọ ọ̀rẹ́ fifty thousand ọ̀rẹ́ ti fa mi sínú ìdálẹ́ bàbá àwọn aláàjì wa bẹ̀ẹ̀tò ọ̀rẹ́ five thousand àwọn ti ra fáàlù sínú ìdálẹ́ bàbá àwọn aláàjì àná àtìkẹ́ owó obìnrin rẹ̀ sí twenty thousand naira òun náà gbé ra wáyà tí wọ́n fi padé sínú ìdálẹ́ bàbá yìí àwọn aláàjì wa ẹ̀jẹ̀ àwọn aláàjì wa akíkúmi orí five thousand naira sólà gbogbo ìgbà tí wọ́n wà ní ìdálẹ́ bàbá yìí àwọn aláàjì wa kọ̀ọ̀kẹ̀rin wọ́n wọ́n tún mílíọ̀n owó fọ́ọ̀bù ìdúró làwọn bàbá yìí láti ìran tí a ti lè ní jẹ̀mọ́ra wo sí rí bẹ́ẹ̀ wọ́n ti kí ni o ìlú rí bẹ́ẹ̀ ìbọ́dún mẹ́rin tó ń gbà yìí àfáà àdúgbò ìgbà bàbá yìí pẹ̀lú ẹran jẹ́rọ bá ń kẹ́ pa fúnra yìí ẹ̀ bọ̀ wá fún ọlọ́run ẹ̀ràn. ìtẹ́ ìran ìyí tí gbogbo ebi náà di ní ìdẹ yìí. lẹ́yìn ìmọ́ta ti inú ọjà nìkan gbogbo pé ń fún ìmáàmù bẹ̀ wá mílíọ̀nù lùsù lẹ́yìn rẹ̀ ìtùpọ̀ gbogbo mi kan Bàbá bíbí. Yóò jẹ ilé. Yóò sọ bá jẹ́ àjíkàwó.

ọlọ́run ti ajẹjẹ ọlọ́run dàpọ̀ ẹ jẹ́ àjọ ìpìlẹ̀ wa léèrè láti gbà ọlọ́run ti dáyé bí i sí ìjà tí ń bẹ láàrin bá. Ebi pọ̀ lọ̀gá. Nígbà àgbẹ̀bí wá ti fèké ọdún yìí, àdúgbò tí wọ́n bá ń pè ṣáyì. Tí a ń jẹ́ àṣáwù kò tó di alẹ́dẹ́, ẹgbọ́n bọ́ di àṣáwù kẹ́ẹ̀tọ́ lọ kí. Ìjà. Tọ́lọ̀gbọ́rùn ẹlẹ́gbẹ́dọ̀ bí ṣébí ọlọ́gbẹ́dọ̀ bí ṣébí wa o náà lọ́gbẹ́ ẹbí ẹ̀kẹ́kù wọ́n ní irú ẹran olóòrò iléyá àti àwọn ládúgbẹ́ ẹ̀kọ́ Àṣòtẹ́lẹ̀ ẹ̀kọ́. Ẹ̀ṣọ́lẹ́tẹ̀ ẹ̀ṣọ́ tẹ́lẹ̀. Ẹ̀ṣọ́lẹ́tẹ̀ ẹ̀ṣọ́ tẹ́lẹ̀. Orí